بركاته تسمو على محمد صلى الله عليه وسلم كتاب جناكي من يوم بعد فلو أما صحابة الموالاة من حقق Thank you. ẹ̀fún àjíyè fọ́nà àjíyè ẹ̀mplọ́yé gbàgbà pípẹ́ ẹ̀fún ní àjọ̀rọ̀ owó ṣe rẹ̀ kọ́bùlà ayẹ̀dí fa àrọ̀ òhun síwájú kóògùn rẹ̀ tó gbẹ. ẹ fún òṣìṣẹ́ tẹ gbà ṣiṣẹ́ tó bá ń ṣiṣẹ́ kan lórí iṣẹ́ náà pé ẹ fún ní owó iṣẹ́ kóògùn rẹ̀ tó gbẹ. kí ni àdìsí ń kọ́ kábẹ̀ mọ́ fún kábẹ̀ fún lówó rẹ̀ tó bá ti ṣe ẹ̀rọ tán kábẹ̀ fún owó rẹ̀ lọ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ àdíjọba ẹni tó bá ti ṣiṣẹ́ ẹkùn lẹ́sàn rẹ̀ ogun rẹ̀ lọ́jọ́ nígbà mo lè sọ̀rọ̀ pé a máa fẹ́ owó ẹni tó bá ọdún sẹ́yìn. ẹ́ kí wọ́n láwọn sí. ojú ò bá bá gbọ́ nǹkan. ṣùgbọ́n àdàkùnrin ọ̀rọ̀ ní èké ẹ̀sìn ti fẹ́ wọn ṣẹ́. àwọn àwọn kọ̀ǹdíṣàn tí ó wà fún ọjà títà kára náà ló wà fún kárẹ́ǹtì nǹkan kí náà kọ̀ǹdíṣàn ọjà títà. kó dá báwo. àyà kó dá ayé nígbà mẹ́rin mẹ́rin náà. Nàbẹ̀bí sọ́dún púpọ̀. Tóbi tó. Ó tọ́ bí kí ni. Ìṣọ́fẹ́ kọ̀ọ̀kan. Dìsáńtọ́ a ní kó dá kó dá ẹran bẹ́ẹ̀ bọ́ lẹ́nu lọ́gbà ẹ̀kọ́ kúrò bó ní ètò dá ọlọ́run ti ní rẹ́sì gbogbo ẹbí ń dò ẹgbẹ́ ta bẹ́ẹ̀ fún ẹ̀sìn ẹ̀rẹ́ kò dá àmọ́tò tó ti bàjẹ́ náà kí ló ní kọ́ndíṣàn kó mẹ́rin ìlú ló ń bẹ̀ ọ́nílé tó pọ̀ àbínú lẹ́kẹ̀ẹ́ náà nínú bẹ́ẹ̀ tó ń filatú wa mẹ́ self contain wa mẹ́ fún wọn pa lọ́wọ́ mẹ́ wọn ní tó ṣẹlẹ̀ ní pé ìgbà fẹ́fẹ́ náà ti àmọ́ àmàtọ́ra kù nítorí bá mú mẹ́rin wá gbogbo wàá rẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ rẹ̀ tọ́ba ìlú líle gẹ́gẹ́ fún wa mẹ́ ẹni tán owó ṣe tó pé yàrá kan lọ padà mọ́ ìdíwọ́ kọ́ ọ̀pá yẹn lẹ́sìn kómó tó bẹ dúró nígbà tá a fẹ́rẹ́ ògbó rẹ̀ tó gbogbo jẹ ní kíkún ni. ayọ̀ ó gbọ́dọ̀ jẹ́ sáà lè jàǹfà mu, sáà lè mú tali. kí náà lè jẹ́ náà sáà lè mú. ó gbọ́dọ̀ jẹ́ tali. lè jàǹfà ẹ́ ó wà olùdíje wo ló wà ń bẹ̀ ẹlẹ́lẹ́ kàfí atẹ́gùn ìjẹ ọ̀gá àwọn atẹ́gùn tí tó ní. ayò ayò ọmọ gbọdọ̀ wá láàrin àwọn méjèèjì ẹni tó ní nǹkan tó ń tọ́ rẹ́ǹtì wọ́n ẹ̀ tó yẹn náà lábẹ́ rẹ́ǹtì ló fẹ́ bá wa ṣiṣẹ́ èèlò ni àákùn agbọ́dọ̀ mọ́ iṣẹ́ wo ló ń lò ṣe gbọ́dọ̀ lé lórí gbọ́dọ̀ mọ̀ ìyọnu gbọ́dọ̀ wáyé láàrin akéde kìnní gbàgbọ́ àwọn sanwó náà kó wá di dàgbà ah, àjọkẹ́ni kò lórí ìyẹn o ah, kó wá di òdìdí kó máa bá ẹ̀kọ́ nìkan ṣiṣẹ́ ní ẹnì kejì ọmọ rẹ̀ jẹ́ ẹni tó ní àhàlíyá ti sàtọ́rù ẹni tí ààrùn ní ó lè kọ̀ǹtúrò nǹkan sáré tó lè kọ̀ǹtúrò nǹkan ẹni tó ń làákàyè agbọ́dọ̀ fún èrè títí lé tó bá wà pé tó bá fi pẹ́rẹ́ǹtì àti nǹkan kẹta àti ẹ̀fẹ́rẹ́ǹtì àánú ọ̀gbọ̀dọ̀ rán wèrè sábúlà níbi níbi yìí kárí bí ọmọdé kílódé ṣùgbọ́n ìrújú máa wà ń bẹ̀ ẹnì kó ṣe ti ara wọn àbí ọmọdé bàbá rẹ̀ fún ọdún bàbá rẹ̀ nílé ọmọdé márùn-ún mélòó ni ẹgbẹ́ mẹ́dún hmm? àbẹ́rẹ́ ni bàbá rẹ̀ ti fẹ́ àrẹ́ǹtì wọ́n bá ní fífi náírà àwọn akéèké gẹ́gẹ́ bí àgbógbówó iye kan náà máa tó fi ni, àlẹ́ yìí wọ́n bá fẹ́ lọ fọ́ sí ìṣẹ́ bẹ́ẹ̀ àbálù sí lára yìí bẹ́ẹ̀ ni làwọn náà gbọ́dọ̀ ọ̀run wọn ti kéré lọ sílùú ẹ̀ bá tọ́jú adájọ́ nínú ẹ̀sìn kínẹ́sì wọ́n bẹ̀ gèlè inú ìrẹ́ ìlọ́yà náà ní ìparí báàbù báàbù báńkà lọ ìjára bàmù sí rẹ́ǹtì àyíká rẹ́ǹtì a mú kan wá nínú àwọn tíráìlà táwọn àfáà ẹ̀sìn tí òkú lórí ẹ̀ torí pé nínú àwọn atalẹ̀pẹ̀ ní iṣu tuntun rẹ̀ ẹ̀sìn àìsàn máa pé àwọn ìlú báyìí àwọn àfọ́jòkó gẹ́gẹ́ mùsùlùmí àwọn kan sáré gbà ìgbà tí tẹ̀sí ti dé bá wọn sí kọ́ńtẹ́ńtà mẹ́jọ̀kó kí ni òfin ẹ̀ ìtọ́ráǹtì mẹ́jọ̀kó kí ni òfin ẹ̀ àfọ́jòkó lágbàáyé ti kọ́ńfẹ́ẹ̀sì lẹ́rẹ̀ àwọn mùsùlùmí wo ojú sí ẹ̀sìn ti wò ó ìrẹ̀ ní mọ́sálà tó ń pè ní àtìjáde lùmùsáà bìtẹ̀mọ̀lì mọ́sálà ń pè ní àtìjáde lùmùsáà bìtẹ̀mọ̀lì yẹ pé ìrẹ́ǹtì lẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ o ṣùgbọ́n yóò padà bí tẹ́lẹ̀ o bóyá káyà ló wáyà nǹkan yẹn ni ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn tó bá san owó rẹ̀ tán yóò padà di tiẹ̀ pẹ̀lú pé òun náà náà ta fún un irun nǹkan báyìí pọ̀ bí a ń bi àtàwọn transport ní àbí ní ọmọ sábà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe tọ́ rẹ́ǹtì tọ́ áyà yóò ìwọ náà lápá ìsàmù bá fi kí ni tó bá san owó rẹ̀ san inú tẹnu mọ́ dùn pé à ní bá san owó ọdún àìsàn èmi ni ó ṣe kí ni èmi ni ó ṣe. ilé ìtúlẹ̀ pọ̀ náà san ìyàtọ̀ sí áyà tọ̀tẹ̀ pẹ̀lú láti ìpìlẹ̀ náà lẹ́bi tẹ abúlé jẹ́ ti dá lórúkọ mọ́tàpá sí i tọ́ba sanwó rẹ̀ tẹ̀yẹ tó bá fi sanwó rẹ̀ ń tó ní ẹ̀rẹ́ lórí ìdúpọ̀ tọ́tọ́ bá yọ ìwọ náà láwọn àpapọ̀ yóò di tiẹ̀. lórí mọ́tálà yìí àwọn mọ́tíwọ̀n tó ṣe ìsìlámù àdáwòlì wọ́n jòkó lórí ẹ̀ ní ìlú rìyá àti mọ́mọ́lákìlá ọ̀rọ̀bí àtàlẹ́ àní Saudi Arabia àwọn afẹ́ǹtì jòkó lórí mọ́tálà yìí ní on jùmọ́dà àkàrà ní ọdún 1421 ọdún mẹ́rin lálẹ́ tó dìbò 20 ní oṣù ayọ̀ nínú gbọ́rọ̀ tó rọ́jà ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rọ́jà pàdùnmẹ̀ wà bẹ̀rẹ̀ rọ́jà tí í ṣe dédé september on the 8th of dora year 2000 báwọn afájọ́ kọlọ́ni mọ́tálà wọ́n ti ní àwọn pépà tí wọ́n fẹ́ lórí ẹ̀. ọ̀pọ̀ rárá mà yẹ lè nítorí wọ́n á fi ilẹ̀ lórí irú iṣu yìí ti pé dọ́ọ̀bù tó wà lójà ìgbà yìí tó tọ́ tó wà ń bẹ̀ pé nǹkan ìlú ọ̀rẹ́ ń tẹ̀lé ó padà yìí tó tọ́ wọ́n ti wá sàlàyé ní dọ́ọ̀bì tó lùmọ́ nìkú yìí tí ò dáa ni pé àyà rúbẹ̀ àkọ́dá ní mọ̀tẹ́lifáàní ti wá pẹ̀lú àkójù. ìyẹn pé ákìlù méjèèjì fàáfàkìlù méjèèjì fàáfẹ́ ṣe. ẹ̀tọ́ méjèèjì yàtọ̀ síra wọn kọ́ ẹ pé ní àsìkò kan náà làá ṣe. àlà àìní wàhídà àsìkò kan náà làá lórí ọjà kan àbí lórí kẹ̀kẹ́ náà fi zámẹ́lì wá lásìkò kan náà àlàyé lórí eléyìí ni pé máikrófóònù yìí arẹ́ǹtì ẹ̀kọ́ ọgọ́dún kan ọ àmọ́ ìsanwó rẹ̀ àbí ilé yìí ọmọ ìsanwó rẹ̀ àbí ọ̀kadà yọ máa sanwó rẹ̀ tọ́ba wa sanwó rẹ̀ sàn ọ̀wà rà ní hundred thousand iye téèyàn áyà rẹ̀ iye báyìí ní lóòjọ́ tí ó máa san tọ́ba san fọ́dún kan ọ̀wà ní èlò hundred thousand náà ákúdù mélòó ló wà ní ẹ́ méjì kí lọ́la kọ́kọ́ aya ẹlẹ́ẹ̀kejì ẹ̀hẹ́ òkúta ìwọ bí ló yàtọ̀ sáyà pẹ̀tẹ̀ méjèèjì lẹ́sí tó kọ́ lẹ́ẹ̀kan náà jọ ẹni eléyìí tó sọ ni torí pé ọ̀kadà kan náà sì ní òwò méjì ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀wọ̀n aya wọ́n tún lé kíni wọ́n tún fà á pé bọ́sẹ̀ rẹ àyà rẹ̀ yóò bọ́sẹ̀ máa sanwó rẹ̀ yìí tọba tọba àyà tó ń lò ó tó ń bì lífà tó ń dìlífà tó ń dìlífà dédé tọba ti dìlífà tó oṣù mẹ́jọ ọwọ́ ara ní hundred thousand ẹlẹ́lẹ́ yìí lọ nínú ẹ̀sìn ṣe pé ní ákúrò méjì ìyẹn pé ìtakókò nǹkan méjì lásìkò kan náà lórí nǹkan ẹyọ kan. دواتكم جواز نقول وجود أكلين منفصلين oni kí ìtakókò nǹkan méjèèjì ṣẹlẹ̀ láàyè méjì lọ́tọ̀ọ̀tọ̀ yẹtẹ̀kí lòkúlòmí rúmọ́ àdìlẹ̀ àkà ìkan yàtọ̀ sí kejì zamanin lásìkò ní o bìháìlì yàtọ̀ ní ìbọ̀rọ̀ ọmọ àti ìbẹ́ẹ̀ bá da àti ìjárọ̀ pé owó yẹn ó wáyé lẹ́yìn títí mi tí ìyá ìyá ti tán tọ́ba sanwó nǹkan ìlú oṣù mẹ́jọ lójú tiẹ̀ wọ́n sanwó ìwé oṣù mẹ́jọ àwọn náà láta fún kí ni yóò sì mọ́ kí ni ẹjọ́ ṣe yẹ àdéhùn ni wọ́n ti ìtajà ìwọ náà láta fún wá lè fún mi mú sanwó ìwé oṣù mẹ́jọ lẹ́yìn tó wọ́n ti fún àyè kan ń di nípa ẹ̀ nígbà tó fún ẹjọ́ wa pé ìjókòó mi náà sí jòkó tó wá gbàgbà àdéhùn tẹ́lẹ̀ ní wọ́n lè wá jòkó pé náà èlò lọ́wọ́ ara nǹkan yìí báyìí. ó kílẹ̀ àdéhùn kílẹ̀ ìgbà yẹn lẹ́sẹ̀ wá jòkó pé èlò lọ fẹ́ rà á. nam wọ́n lọ́wọ́ ń di nípa báyìí tó bá di ìgbẹ̀yìn ní ọdún kan lọ sanwó ìwọ láàtà yìí fún ìgbàbọ́dún kan wá tó wá jòkó láti gbé kíni láti dínà lóra tó lẹ́ẹ̀kẹ́ náà alákọ̀ọ́kọ́ tó ta wàá sanwó kíní fún oṣù mẹ́jọ àti pàápọ̀ ẹni hundred thousand ẹlẹ́ẹ̀kẹjọ wàá sanwó kíní fún oṣù mẹ́jọ àápàápọ̀ ẹ ìgbà tó wàá sanwó tán ẹlẹ́ wàá jòkó láti mọ ẹ̀tọ́ tàbí àwa ní ẹ̀tọ́ ṣé balákọ̀ọ́kọ́ òtọ́ òwò méjì lórí ẹyọkan kọ́ìdà táwọn olùgbé lẹ́nu òwò méjì ògbódọ̀ máa tẹ̀lé ẹyọkan yìí là ń sọ bí aya pọ̀ṣẹ̀ṣì náà aya pọ̀ṣẹ̀ṣì láti sọ̀kan náà tó ló dé sí òtítọ́ iná ni wọ́n sọ ìdíkà sọ ni ọ̀nà mi iná ni ẹ̀ẹ̀kẹ́ náà ni sọ ní a pé dáadáa tó wà ní Islam torí pé ní nígbàtẹ́ ní tó bá sọ oṣù mẹ́jọ yóò wà ra mọ́rúwá ní iye báyìí ẹgbẹ́ ti tún ṣètì mọ́rúwó wà lẹ́yìn oṣù mẹ́jọ tábà ti tún ṣètì wà á ti ti fà bí a kò nílé rìn mọ́ ìsìláàmù fẹ́ yìí fẹ́ bá sanwó tán ìwọ́n ti ṣe tó wà wá bẹ̀rẹ̀ wá tó tó wá bẹ̀rẹ̀ wá owó ni kò sí ìrùdú ń bẹ̀ ní kankan. ìyẹn ló mọ̀lẹ́ gbogbo lànà kátàkárà táwọn èèyàn bá gbé wa àwọn kò ní ẹ̀sìn wa wò. ó wá ní ìyí tí wọ́n jọ bára wọn ṣe wá ní àdéhùn ni kò sí tó burú bí àdéhùn. fẹ́mọ́rú àmì tó ń gùn màá tà fún ẹ àdéhùn yìí bàbá mi fàdéhùn yìí kèyàrú lé wa àbí kọ́ ni kí ni kèyàrú ọkùnrin ẹ̀fẹ́ kí ni mo rà mọ́ ọdún kan lè bẹ́ẹ̀ pé kí wọ́n náà ti mọ́ra pé kí ní ojú tèmi kó sí ni mi ò tà mọ́ àti kí wọ́n náà ti mọ́ra ní nǹkan ọ̀rà àkókò ìrajà yìí tá ara gẹ́ta sanwó sáàfin ìfẹ̀yìndà a ní àyíní ìyáró lè mọ́jú tàbí alèrọ̀pá àfimọ́ kábà gbé bá tẹ̀ sí gbẹgbẹ sáàfin bá kan tàbí òbí ẹni tó ń wà ara jàtọ̀ lọ́dọ̀ yín lọ́la ọ̀sìn lè rí lọ́la kó mọ́ lè rí ó mọ́ ra mi. náà ìbí tó tọ́nu akátó lọ síwájú náà lè ṣàlàyé nílò Thank you sí bí ò tọ́ ẹgbẹ́ òdó ṣe ní ìlú ẹgbẹ́ ẹgbẹ́ Àdéhùn yìí, sẹ́nu bá ta fún ayé ló jàǹbá àbí, ìwọ́n kò tí yìí kò sí ìjẹ̀bi rẹ̀ nípa wípé ní bóyá ó jẹ́wọ́ rẹ̀ lọ́nà tí ó sọ. bákan náà an takuna ìjárọ̀ tó tẹ̀lé yá kó jẹ́ pé ìjárọ̀ yẹn rẹ́ǹtì sẹ́ni rẹ́ǹtì tàbí tó áyà nǹkan kó jẹ́ nípa tuntun fẹ́ wà lẹ́yìn tàbí sáà tó bàtà rẹ̀ lẹ́yìn kéde pé a kàn fi ṣe ń sáà fi bọ́jà ọjà la fẹ́ fà akàdọ́gbọ́n ti pé abẹ́gẹ́ni anikọ́rẹ́ǹtì nǹkan ọjà làfẹ́ta ọjà gẹ́gẹ́ ní éèmù wa pé àwọn òfin kí nǹkan mọ́ bá bàjẹ́ oṣù mẹ́ta láàrin lẹ́yìn oṣù mélòó oṣù mẹ́fà ọdọ́gbẹ̀rẹ̀ ìgbìmọ̀ rẹ́ǹtì ọjà gẹ́gẹ́ ní éèmù ẹ̀ hmm? ìyẹn òjà gbogbo yẹ kọ́ rẹ́ǹtì ẹ̀ fún tòótọ́ ni torí pé ẹni tó bá ní ó náà ojúṣe tí ó máa بكما أن يكون ضمان العين المؤشر على المال ضمان فما تدامك tó bá ń ṣẹlẹ̀ lásìkò tí wọ́n jọ ládéhùn yẹn ta ni ọmọ ẹgbẹ́ oní nǹkan kọ́ni ẹ̀yin náà ẹ̀rọ afáyà mi náà ẹ̀gbẹ́ tẹ́lá fún ẹ̀sán náà ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ní kíní ẹ̀yin náà ní lẹ́yìn ẹ̀yin tó ti gbà náà lẹ́ gbogbo ọgbẹ́ èrú fẹ́ gbé kalẹ̀ ẹ̀yìn. bóyá kẹ́kẹ́ ní bá máa náwó sí ìkànjẹ́ ìwọ náà kúkú lọ́ọ́ ní máa náwó sí rárá lásìkò tí wọ́n ti ṣe nǹkan lọ́wọ́ tó áyà rẹ̀ gbogbo dáná sí tó bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ taníwà ọ̀rọ̀ ẹni tó ní láàáyà rẹ̀ ló sáàjẹ́ kìí sọ̀rọ̀ ẹni tí ó áyà rẹ̀ ló ti kó lóko nípa. Fàbíbá kíkà yàtọ̀ Ahmed Mahadé máa من غير ناس متعدد مستعجل أن gbogbo nítorí bá ń ṣẹlẹ̀ sí ń bá ara yìí tó jẹ́ pa àti sàdóhùn pẹ̀lú ìyẹn náà ló padà wá nígbà báyìí gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí láti pa ara rẹ̀ ẹni tí ó mọ̀ pé òun náà ń sáré ẹni tí ó ní aya tí ìgbà tẹ́ni tó aya rẹ̀ ó pè ìgbà tí tẹ̀fúrí tó bá wá nínú tẹ̀fúrí ìfìjápa kó fi nǹkan falẹ̀ bí báwo. àwọn onímọ̀ lọ́wọ́ wọn á ní ìfẹ́ àwọn òfin tọ́jú sọ fún ní a ti pé tí wọ́n bàjẹ́ fún ẹni agbégbá là fún ọgbọ́n là ń kọ́ fún ọ̀daràn ní ẹ̀hẹ́ ẹ̀tọ́ ara àti òbèrè rẹ̀kọ́ ẹ̀rì sátidé sátidé rẹ̀ pẹ̀tọ́ bá sanwó olé yìí o fọ́dún mẹ́ta àtàtọ̀ gbogbo tó bá gbẹ̀rẹ̀ nílé lálẹ́ máa tó tó ẹni tó nílé ṣùgbọ́n bá yẹ pé ní ẹni tó ní ìṣẹ̀lẹ̀ náà lọ fi ìṣẹ́jà para bí kò ṣe ní kó máa lò bí kó máa kàn kẹ́kẹ́ àkíyè. Àyà ẹ̀rì pẹ́ẹ́ pé ní obìnrin àbàrà pé àwọn àìsàkún òun ni obìnrin gbà. Ìgbọ́n tó lóbi ni ẹ kó lò ó ẹni tó ní ẹgbẹ́ ìlú ìdíje yóò tàn dá níbi ìwé fún ìpín rẹ̀ títí nígbà tí yóò fi ta ولا يلزم الفساد بشيء إذا فاته المنفعة لكن أنفاني كم tí ò bá wáyé àǹfààní tó yẹ ká lára nǹkan tá a rẹ ìfẹ́ àbáyé kò sí nǹkan kan bí ẹni tó wáyé àyè fún un ẹ ẹ àǹfààní ló ń lù bẹ́ẹ̀ náà lẹ́pàdà ní rárá o àgbègbè alẹ́ ń di mẹ́rùwá àbí kórópé tó wá wàjẹ́ fún rárá tó lè mẹkáníìkì tẹ̀tọ́ ní máa ń ta owó tí mẹ́ lọ́rùn ẹgbẹ́ àǹfààní tí lọ́pọ̀ ní ẹ̀kọ́ ìlú wà ní nítorí pé tí n bá fún gbẹ́gbẹ́ méjì nì wọ́n lọ́ padà ní kíni wọ́n padà rà á ìyẹn lọ́nà ìsìlámù tó ń fẹ́ àǹfààní ìtẹ̀yẹ́ ti bọ́ lásìkò gbà yẹn kọ́ ọ̀lọ́ bẹ́ẹ̀ rẹ̀ tí ààrẹ ń tọba wá lé bọ̀dá ẹ̀kẹ́ kó sí àbílẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tọba tó di ọdún parí tó bá tó ka òṣèlú tó ń pọ̀ rárá o. wọ́n ní ẹni tó ń mú mi ká kó pẹ̀lú bá yí mo tètè dáadáa ẹ̀yin náà lẹ́ẹ̀ padà rà á tó lọ tó lọ torí pé àǹfààní ilé ìsìn ẹ̀rẹ́ nìkan yẹn ó lé ní o bọ̀ fún lásìkò ìkò. tó àwọn eléyìí agbọ́dọ̀ gbé bákan náà ìgbà sàmàlà làásùdò àlàtà àmì àlùmọ̀ àṣàrọ̀ ẹgbẹ́ pé nípa àmì ẹni pé ní nǹkan tí a àyà yẹn ó ní ẹni lórí sàmì insurance irú sàmì ìwọ ló gbọdọ̀ jẹ́ nígbà tá a kàlà ilé adókòó تعميل تجاري كتو نفس ما يجب أن يكون تعميل تعاونيا إسلاميا فرقي تعاين ترى كتاك ونساء من الوالو يتفكر تفكير تجاريا فمثلا يجب تعاوني ونسي gbogbo akẹ́kọ̀ọ́ ń dáwó jọ àbí tí nǹkan kan bá tẹ̀lẹ̀ èèyàn kan àbẹ̀kẹ́ àbẹ̀ àtẹ́sẹ̀. Bàbá tó bẹ̀ kí ló ti máa yẹ fún wa lọ́dà pọ̀. Ìyẹn ló tọ́. Sẹ́ni ẹ bá ti gba nígbà tí ìgbà tẹ̀lẹ̀ ní bóyá wọ́n ti tó fẹ́ lórí kò sí kankan kò ní bínú ṣùgbọ́n tí ìyá àríyá àti pé ìfẹ́ tẹ̀lé ọkọ̀ tẹ̀lé wàá wọ̀ ní bínú àwọn àtàwọn ni ìsìlámù ọ̀fẹ́ yìí sọ ilé ìwé yìí o ìjọba ti wà lórí ẹ̀ àmọ́ sanwó lọ́dọọdún wọ́n ní irú nǹkan tí àjọpọ̀ rọ̀ jẹ́ oní fàmínú tìjáde ìsìlámù fọwọ́ sí pé ìjọba wa tẹ̀lé sí káàdé abárágbájá ẹgbẹ́ kan wó ń bẹ̀ ẹja akẹ́kọ̀ọ́ ẹja ràn lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìmọ̀ ẹgbẹ́ òdekùn gbàgbé ìṣọ́ráǹsì lọ torí owó òru ni ìfáǹfààní kẹsàn-án jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìta fúnra ajọ́ tá ń gbà tí wò bá kẹsàn-án sí gbogbo òṣèlú ayé rẹ̀ kí ni géèyẹ géèyẹ tó ọjọ́ kí ni ọ̀rẹ́ ẹlòmíì lọ́wọ́ náà a ní irú ẹ̀ ló gbọ́dọ̀ wá sí àwọn ìkọ̀kọ̀ ààrẹ tí yóò padà sí sí ẹ̀ńtọ́rẹ́ǹtì tí wá padà wá. bákan náà ìyẹ́jú bá ń alẹ́ àti ìdára fún ìgbà ìyá

wàkánù lẹ́yìn nígbà tàbí ọ̀nà àyè nígbà tí ìpadà tó wá ní ìdájọ́ làálù gbà yẹn ìdájọ́ ọjà títà làálù lọ́wọ́ bẹ̀rẹ̀ orí ìtẹ̀mí ẹ̀mẹ́tì ìdọ̀kọ́ ni ìwọ́n bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó kó wàá àlùgbà tó bá tẹ̀ ọjọ́ mẹ́tì náà á ti tó ti ní tó ti ní tiẹ̀ kọ́nà máa á ti bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́rẹ̀ lẹ́lẹ́ta fún ẹ̀jọ́ ló mẹ́rẹ̀ lẹ́jẹ́ bẹ́ẹ̀ tó tó bá tọ́ bá tó yẹ torí ìṣubí tiẹ tí lánàá tó bá tó òfin tó bá gbé lẹ̀ fún ẹ lásìkò lọ gbọ́dọ̀ lò mẹ́tì mọ́ lò fi kó wọ́n lọ ní kíni wọ́n lọ ní. bóyá ẹjọ́ ni kórópẹ́ òfin tó gbé lẹ̀ fún ẹ lásìkò aago mẹ́sàn-án ni kò máa pàṣẹ lọ gbọ́dọ̀ lò mẹ́tì mọ́ á ti tó wọ́n lọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́mìíràn ní padà rà bóòlù òsì gbọ́dọ̀ máa á ti pé oúnjẹ gíní oúnjẹ ta tó tó bá bàjẹ́ mọ́ lọ tó bá fún wa jí ìgbà tá a bá fún táìmù ẹ bá pé bàbá jòkó ta wá rà lọ́wọ́ ara wa òfin wo láti wọn tó bára àdúgbà ẹ òfin pàtó tajà tí ẹni tí ó gbélé fún yẹn tó ti tó ti padà ká kó máa kọ́ mẹ́ pé ó gbọ́dọ̀ jáde mẹ́fẹ́ lọ́ta o àbáfin lọ́wọ́ àtẹ̀ ìwé ilé ní ilé ìgbà tó bá wù ú wọlé wọlé àbẹ́ńtó ní kóró pé tó yẹ pé a ti sanwó rẹ̀ lójú àbá sọ a ti ra bó ti tọ́ lórí ìgbésẹ̀ kalẹ̀ tó tún máa fún ẹ lóhùn pé aago mẹ́sàn-án ló gbọ́dọ̀ mọ mọ wá pàṣẹ sọ́dọ̀ ta ni eléyìí ò lọ́mọ torí pé o ti kó lọ́wọ́ ẹ̀. bákan náà sẹ́kúnnù náà pàtó ti ṣìyá náà sí sẹ́kúnnù náà pàtó ti ṣìyá náà sẹ̀ fẹ́rọ̀ tẹ̀sídẹ̀ níyà alàmì àjẹ wọn ni nàfàkọ́ ti ṣìyá náà ó mẹ́ntẹ́nánsì lásìkò tí a áyà nǹkan ọ̀rùn ta ni ó wà ọ̀rọ̀ ètò áyà rẹ̀ fún wa ọ̀rọ̀ ẹ̀ ni ó wà nígbà tí yóò sí rà gẹ́rọ̀ pẹ̀sìgbèlé yà àyàtí tá a fi ń mú mi lè ṣàlàyé tá a fi ń mú pẹ̀bí láti mú kárí ko ìbáwọn kankan wà bẹ́ẹ̀ pé ìwọ náà lè kó sí ọkọ̀ tó bẹ́ẹ̀ lé ọ̀fẹ́ lò lára ni mo sáà lè kéé sí lọ́rùn ta ni lọ́rọ̀ ìntórẹ́ǹtì nǹkan yìí ìwádà ó dàpọ̀ ìjà ní gbogbo àsìkò tí ìntórẹ́ǹtì yóò fi tán eléyìí ló tó tọ́ èyí tó tọ́ ta lè kéré pé nǹkan tá a yà fún yẹn o táwa sọ pé òun làá ta fún kí làwọn fi ta lóde àkọ́kọ́ gbogbo tó bá gbẹ̀lẹ̀ sí ẹni tó ní ẹni ló wà lẹ́kọ́ nínú tó tálì lójú rí bẹ́ẹ̀ ó ní ẹ̀fẹ́ fẹ́ nínú. ẹgbẹ́ ni wá fi palẹ̀ lẹ́kùn ló kọ́ lọ́pàá ilé ìhun ìwọ lọ ilé ìlú ayà ìkejì ẹlòmíì. نعم أه. ayiwa torí pé tó bá lọ gbé lọ́lẹ̀ ìṣọ́ráǹsì tí ó wá lọlé tọ́sánwó fọ́dún tó fẹ́ sáńdé àbí tọ́wọ́ àrà táwọn ìjọba ọkùnrin bá dé ta náà máa lé múgbà ẹ́ ìwọ́nù ọba mọ̀ sanwó ọwá ìníbi owó tí ò ní ládàá ògbòrò jẹ́jẹ́ náà ẹ̀ńtọ́ fi rẹ́ǹtì fún torípé lásìkò tó ti rẹ́ǹtì ẹ̀ tí ò sí ìdí tiẹ̀ yẹn ògbòrò máa wùwà kó ló lé ní lónìí bẹ́ẹ̀ náà lẹ́ni tó ní ògbòrò máa wùwà pé ojúta ojúta mi ẹni tí ومن أي أوكي من صور العقد الممنوع يجي وعداله عقد تجارة ينتهي بتملك العين المؤجرة مقابل ما دفعه المستأجر من أجرة سلالة مدة محددة dúnà ìbọ̀rọ̀rùn ákìlẹ̀ nìyí. wọ́n ní nínú ìdí òdà ni pé ká áyà nǹkan fún yàn káwọ́ sọ pé ìwọ náà lọ ní o nígbà tó sáyẹn bá pé ìwọ náà là á kà fún. ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ pé ní atitakókò gbogbo ẹ̀ papọ̀ láti bẹ̀rẹ̀. بحيث تنقلب الإجارة في نهاية المدة بيعا تلقائيا pé pé nígbà tí èèyàn bá padà wá sanwó ìtọ́ ayà yẹn tán láì ní option automatically nǹkan yóò lè ní yóò di tiẹ̀ ẹ̀fẹ́ yẹn jẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ̀ọ́ ìtò fún ẹ̀ lè fún yẹn nìkan jẹ́ ibi tí yẹn lẹ́sìn lè pọ̀ sí ibi tó kọjá pé tó ní yẹn yóò yan ẹni mẹ́ra jẹ́ pé ìfẹ́ ẹ̀kọ́kọ́tẹ́ ìbá tọwọ́ ẹ̀kọ́dún méjì jẹ́ ìmọ̀ títí tó ní èrè lè lọ́dún méjì tó ní tó bá ti kọ́dún méjì yẹn o wàá rà náà ni kódà wọ́n ti sọ ìwọ̀n rẹ̀ papọ̀ mọ́ bọ́dé kí bọ́dé rẹ̀ àbí tó ọ̀bá fún ó ti wà nínú àdéhùn pé ọgbọ́dọ̀ fún eléyìí tí ó bá mú. bákan náà ìjára tó lè sáfún ìdí ó jẹ́rọ sí màálùmá pàlùmọ́ dàbí màálùmá ní ká fún nǹkan rẹ̀ pẹ̀lú iye kẹta àmà lásìkò kan pàtó máa ákìdì bẹ́ẹ̀ ìdáhùn kátó wá sí ákìdì bẹ́ẹ̀ kátó fèsì lábẹ́ pé títà náà tó wà lábẹ́ rẹ̀ láwùjọ alákòmọ̀ aláàtàdáàdì tẹ̀lé ìjọba tó mọ̀ sọ́fà fàálẹ̀ ha pé tó bá ti lè san gbogbo owó tá a fẹ́ lóko yìí ọdún ra yorùbá ìlàlà ìlàlà ìmúdà tó mọ̀ àlùmọ̀ láàárín ìgbà báyìí tí ẹnu wájú kò sí amọ̀dọ́ fìlà wá sí fìlì mọ̀sẹ́kìbà àbí ká hàn dé kan ẹgbẹ́ láti kò báyìí tó ń bọ̀ wàhálà nǹkan báyìí. ẹlẹ́wọ̀n lè ń tọ́ bá tó kọ́dún méjì ìmínú tó wà ló kọ́dún kan ẹ̀yìn gbàm ọ̀dọ̀ ara ó yìí kọ́ ilé yóò rà yóò wá ti pọ̀jù sẹ́yìn pé tọ́ فكان أكد إدارة الحديثين واقترن به بيع بخيار الشر لصالح المؤجر أنا كان أكد فآية كبارين في كبير صاحب بوشية واقترن به بيع بخيار الشر لصالح المؤجر كوافي كوافي pé a ń ta náà option condition wà fúkàní ẹ̀dùnmẹ́ bẹ̀rẹ̀ fún condition lẹ̀ fẹ̀yàkúnnù ajala ìlà ajali sọ̀wé nínú mọ̀hádà wọ́n á òun dáta akéde ìjà pé pẹ̀lú mọ́nyà ń pé kó di ìgbẹ̀yìn kíni ìgbẹ̀yìn ìgbà tí ọba sanwó tọ́ rẹ̀ sí tán ni òun ní òní condition tó bá wù tó sì bìlà bọ́yàn lọ́rùn tó yẹn gbọ́dọ̀ tẹ̀lé wọ́n lé ní fàtàwà àwọn àfáà lórí lórí irú ìjọba náà ní sọ́wọ́n lọ ápìlì ìjà ìgbà nínú àwọn ápìlì tuntun tó da ìtakókò kárí ìjọba ẹ̀kọ́ da ápìlì ìjà ara tó ní المساجر أو يمكن المستأجر من الانتفاع بالعين المؤجرة ìkẹkẹrẹ nìkan kájìfà ìgbẹ́ ilé tó ní ó ní ọkọ̀ tí ní ti láti máa jàǹfààní nǹkan sí orange mọ̀kọ́bílà ó jẹ́ra sí màálùmá sí sí múdà sí màálùmá àǹfààní tí jẹ́ ní pé onírẹ́ǹtẹ̀ ń sanwó rẹ̀ jìjàbá wàkàrà nàbí àkùdù ìbàtù àyè ìlmọ̀sájà káwá ìyẹn pé ní tọba sanwó ẹ̀ tọ́ sanwó dáadáa ìwọ́n náà lápadà bò láì ní gbàgbé láì ní gbòó mu'allaqan ala sadadi kamil ujra pẹ̀lú mọ́lẹ̀mú ní pé kọ́ sanwó pé o wọ́n náà bá wa mọ́rọ́wá àwọn tó ń gbàgbé lọ bá sanwó fún gbà kan mọ́ lọ bá pàṣẹ bóyá ní táìmù kẹfẹ́ ní bá pé ìwọ náà sanwó pé

pẹ̀lú mọ́jẹ̀ tó bá sọ gbogbo owó pé alẹ́lẹ́ ìkùbá sí àwọn àpáàpọ̀ الإدارية المستحقة المستحقة إلى المدة في شراء العين المعجورة في سير السوق عند انتهاء مدة الإدارة وني في أرسل كنت káàbọ̀ pé ẹni ẹ̀ náà ní àpàdà sáfún ṣùgbọ́n ká fún ní option mọ́rẹ̀ ìtù ha lẹ́yìn ìgbà tó bá sanwó fún ẹni látàbí wọ́n sanwó fún kátó bí nà lóra tẹ̀sì ní díẹ̀ ó yàtọ̀ sí ẹ̀kẹ́tọ̀ ti làbọ̀ lọ́rùn tẹ̀ ní díẹ̀ lẹ́yìn tó ti san àpòpáà ó sanwó díẹ̀ díẹ̀ ìfọ̀dúmẹ́ta lóra àbí àbí ló ara rẹ̀ ó wá pẹ́pẹ́ sọ níbi ẹ̀ tó bá ló níbi ẹ̀ ẹ wá ta bìfìrì tó ní ibi nǹkan yẹn wọ́ọ̀sì lásìkò yẹn ẹgbẹ́ ara àǹfààní tó tún jẹ́ fún ẹni tí yóò ta nǹkan ara àǹfààní tiẹ̀ náà tó pé tó bá ti sàn gbà ẹ̀tọ́ nígbà tó àyà rẹ̀ ti sọ pé oṣù mẹ́jọ lẹ́yìn sanwó mo á ta ní hundred thousand nígbà tó wá lọ oṣù mẹ́jọ tí ìgbà yẹn bá ti wọ́n ti ń kọ́ nǹkan ní ìlú ẹ̀dùn ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dùn ẹ̀kọ́ ṣá kò jẹ́ wá pàkí ní ìlú ẹ̀ẹ́dẹ́ tó dàrú mọ́ tó mọ̀ ẹ̀dùn ẹ̀ àti tí pàdé ti fọ́ọ̀lù tí ìrìnsà ẹ̀kọ́ mọ́ ti fifty thousand lọ́mọ ìwọ́tọ̀ fẹ́ràn yóò mọ̀ ẹ̀dùn ìwọ náà هنا نبني بسوق ال بثمن بسعر السوق يقين ثلاث كوين عند انتهاء مدة التجارة إنسان ثلاث كوين يبدو يبدو ساعة àpò lọ́sẹ̀ ìta akẹ́kẹ́ lẹ́yìn kí ni jẹun àdéhùn lásán ni mọ́ta fi láti mú sábẹ́ ìwọ náà wàá ra ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀rà mọ́ gbogbo ẹ̀ ó yá tèwé tí lọ́ọ̀yà fọwọ́ sí pé wọ́n bá ti sanwó rẹ̀ tán ìwọ náà wàá ti kíni ìwọ náà wàá ra ilé ìlọ́nù ńlá. bákan náà ìdí ara ti yù má kínú ni mo sá àjọ mílẹ̀ tí ti fa ìlà ayé ni mo ó jẹrà sí màálùmá tí mo kì mú dà sí màálùmá. وقارن به وعد ببيع العين المؤجرة للمستأجر بعد سداد كامل الأجرة بثمن يتفق عليه طرفان wọ́n ní nínú ìtọ́tútọ́ òun náà ni a fún ẹni tí ó rẹ́ǹtì nǹkan lọ́pọ̀ tí ó lo nǹkan tí ó rẹ́ǹtì lásìkò tá a jọ fẹnu kò sí ní iye tá a fẹnu kò sí láti bẹ̀rẹ̀ pé ní àdéhùn ti wà ń bẹ̀ pé àáfà fún ọ lẹ́yìn ìgbà tí ọba lókè ọba sanwó tán àáfà pẹ̀lú price tẹ́lẹ̀ ìjọba ẹnu kò sí torí pé ẹlòmíì tó bá rí pé ara níyẹn ó náà ló ti lè gbé price wá wọ́n wá tẹ́ orílẹ̀ títí ẹ̀ títí ẹ̀ rí kórópọ̀ ìjọ máa dégbé ní mọ̀ wà ń gbé kan fún ọ nínú tẹ́lẹ̀ tó máa dùbà ẹsẹ̀ ẹsẹ̀ ó gbọ́dọ̀ pẹ̀lú ìrà

islam ò fẹ́ bàbá lè rìn lọ́wọ́ kẹ́ ká tó bá fún wàhálà rẹ̀ ẹn tó bá sanwó rẹ̀ tán ọ̀n tó ní kó lọ ní kọ́mọ fọwọ́ lálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wàá jòkó iye pride sẹ́yìn méjèèjì bá dókè ní bẹ́ẹ̀ bá jọ fẹ́ dókò sí wàá rántí pé bẹ́ẹ̀ bá fẹ́ dókò lórí pride ní abẹ́rẹ́ àǹkà ẹnu lè mọ́kò sẹ́yìn bá dókò sí kọ́tò bí kò sọ́jà mọ́nu nǹkan ẹ̀ẹ́n aláìjà ni ó láti bí ọdún méjì sẹ́yìn ló bá jọ àdéhùn àdéhùn lápẹ́lẹ́sì sẹ́yìn ò bá rà kì í torí iṣẹ́ ayàlọ́ra ibi kan ọjà ní àlọ́lẹ́lẹ́ ló fòó ṣe bákan náà nínú ìtókùtọ́ ni àtúntò ìjára sí يمكن المتاجر من الانتفاع بالعين المؤجرة ìtakókò fírẹ́ǹsì kẹta ni láàrin ara wa sáà fún ẹ̀ńtọ́rẹ́ǹsì lọ́kọ̀tún ìkólò níye kan tájọ́ mọ̀ ìmúdàtò màálù mọ̀ pẹ̀lú àtìkò kan tájọ́ mọ̀. wàyí òkú ni mo ájúrò lè mọ̀ sábẹ́rẹ́ akọlẹ̀ ìyá fífà máa ń lo kọlà ayé lè mọ̀ àjárọ̀ sí ayé wa fi yàtà. ó ní ẹni tí ó tún wá ní yóò fi ọkọ̀ tún ní sílẹ̀ fẹ́ni tó fẹ́ rẹ́ǹtẹ̀ pé ẹlẹ́ra o ṣùgbọ́n nígbà tó bá wù ú tó bá ń tẹ̀lé ẹ bá sanwó rẹ̀ fẹ́ni kó rà tí ò bá lówó ń gbà ń kọ́ àwa tí ò bá ní ìtẹ́rẹ́sì ń gbà yẹn kọ́ pé tí yóò bá ra nǹkan ìgbà tó bá wùyàn yóò ra nǹkan òní ìgbà báyìí lẹ gbọ́dọ̀ rà ọ gbọ́dọ̀ fún ní ààyè ala an yẹ sí mọ̀lẹ́bẹ́ yóò fi wá tuntun di akidin jẹ̀dí ìsìn ìrìnsò wọn ni àsìkò tẹ́lẹ̀ ẹ bá fẹ́ náà ni kátàkárà yóò wáyé bí akidin jẹ̀dí

wọn kó ṣẹlẹ̀ sí wa agbọ́dọ̀ mọ̀ fún un fún un. ẹ rí i pé nígbà náà ti fi sọ́ngbà àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn yẹn wá ń nínú ẹ̀ ṣe é sì ẹlẹ́nu ni wọn pé irú òwò tó tẹ̀ ṣe é sì nínú ẹ̀ wọ́n wà láyé àlẹ́kì tó wà àbí ìṣòwò ló kọ́ gbélé ẹ́ sábẹ́ pé kí ni sábẹ́ ta ọjà méjì nínú ọjà kan òun méjì ò lè lọ lórí ọjà kan gbogbo àwọn òwò tó ń ṣe báyìí àpòtò ìsìn àbí lórí ìta ń sọ yìí náà òwò méjì lè lọ lórí ọjà kan táyàn bá ti bí ìsìláàmù ti gbé kalẹ̀ náà eléyìí ni àlàyé ìtàwọn àfa àfẹnukò nínú kọ́nfẹ́ǹsì tí wọ́n ti lórí mátàlí nítorí ogún ọdún tí ẹ̀yìn. náà mọ́sálásí tuntun wá jọ òun náà pè ní bádàlú lùkùlù bí ká ní bóòlà lè pèlè ilé ìrún kó omi kan nìkan tó wá gba àláwọn tó pàtí àláwọn ìṣẹ̀lá àtọ̀nà ìwúrẹ́ pàtí kó omi kan tó yóò fún àláwọn ìṣẹ̀lá àbí òun ó gbà ìwé ní ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ káwọn àtàlàyé mọ́tàlàyé bẹ́ẹ̀ mọ̀ ẹ̀sọ́ ọlọ́run àpáàtó kò lórí mọ́sálà yìí òun tẹ̀ ti pẹ́ díẹ̀ ní ìmọ̀dàlẹ̀ àfẹ́rà lórí kọ́ńfẹ́ǹsì ní jẹ́dà nílùú sáwọ́dún ní nǹkan bí ọdún fourteen oh eight ọdún mélòó yẹn jẹ́ ìṣẹ̀lẹ̀ ṣe ṣe ẹ́ sábì sábì ayọ̀ àwọn tàbí tó yẹ sẹ́yìn wọ́n jòkó lórí mọ́bà yìí wọ́n ní tí wọ́n sọ ní pé ó kó sọ́nà mẹ́rin alákọ̀ọ́kọ́ ní àyà fún àti fa bẹ́yìn máàlì tó là àpá ọ̀bẹ́nà lè mọ̀ sáájẹ̀ fún ìdàbà lè là pé ẹni tó ní bóyá ẹ́sẹ̀ bóyá lẹ́ẹ̀kan nìyẹn ní ìfúnyàn àdílé ọ̀rọ̀ tó wà fún ìjọ tí ń bá ń lọ o sẹ́ẹ̀fù mi lówó ni àbí mi ní ìdè kiri ètò fún yín lówó ẹnì gbogbo káyọ̀ gbà láwọn àti fún yẹn fún mi. ẹni káde oṣù wa ọkọ tó yòkòrò nǹkan ọkọ tó gbé nǹkan fúnra wọn ẹlẹ́kẹ̀jẹ̀ àwọn yàtọ̀ náà ti fa bẹ́ẹ̀ فبارك في أثناء مدة عقد التجارة أو بعد انتهائها أنا بجي بي يفعلوا كوفي وأخلاقي كوفي wọ́n tó bẹ̀rẹ̀ ni wọ́n jọ sọ̀tà yìí mọ̀tíláàpù tó rẹ̀ ń tì kan àbọ̀ tó ní tìǹkà yẹn fún ẹ̀ ní ẹni tó ẹni tẹ̀ fún àtẹ̀ntó ní ẹjọ sọ̀rọ̀ pé irú kan báyìí ó wáyé láàánú wa ẹjọ panu pọ̀ àbí lẹ́yìn ìgbà tí ó ti ṣe tó ti lo ojú olò tán tó lè pàtó pọ̀ pé àwọn tó san fúnra wọn nígbà ẹlẹ́kẹ̀ẹ́fẹ́ ayà tó nà ti fa kó bẹ́ẹ̀ lè mùsáájú ọ̀bẹ́ ilẹ̀ mùsáájú ìjẹ̀lẹ̀ sí àfúnáyé múdà tó ákìlì ìjára àwòbáàdà ìjà àbíyá. ẹni ẹni tó tó rẹ́ǹtì nìkan àtẹni tó bẹ́ẹ̀ rẹ́ǹtì ẹ̀ padà kó tó sẹ́ni tó ní mọ́lẹ́lẹ́ kájọ panupọ̀ fẹ́yìn lẹ́gbẹ́ gba lẹ́nu àbí o fẹ́ kó fún yín ẹ omi ní nǹkan báyìí ti àtúnáyìn mo dábì àfihàn ìjárọ̀ bẹ́ẹ̀ láti fún ìjárọ̀ yẹn lọ lọ́wọ́ ọtí lò ní yẹn fún ẹnìkan ló fẹ́ lé ló fẹ́ gbà àwòbá dà ìjẹ́ àyà nígbà tó lọ tọ́tọ́ ń kó lọ lọ́ba lẹ́nu tó ń mú èwo ló tọ́ àti wọn ní nǹkan lẹ́ àfáàfà bákan náà ayà kúrẹ̀ sí fa ọbẹ̀ náà ní mùsáàjì ìjẹ̀bí ọbẹ̀ náà kúlù mi náà ní máa ń wà ní mùsáàjì àwọn bẹ́ẹ̀ pé ìpanupọ̀ láàrin ẹni tó fẹ́ gbà tó jẹ́ tuntun àtẹni tó ń kún bẹ́ẹ̀ àtẹni tó ní ní nǹkan ìrìnàjò fáàkùn náà lè أن إذا صرف المالك والمصادر على أن يدفع المصادر المالك مبلغا مفروعا زائدا على الأجرة الدورية وهو يسمى في بعض البلاد الخلوة فلا مانع شرعا من دفع هذا المبلغ المفتوح على أن يعيش على أن يعيد جزءا من أجرة المدة المتفق عليها أن أكثر عفوا an yi adda fi su an min ujira su muda bu musafa ka alika an yẹrẹ sinsan ẹni tó ní ó tún àrùkọ ẹmọ ọsàn bí aláwọ ṣìkan bóyá tó ní báwọn lọ ń san wọn ni wọn mọ san bí aláwọ ṣìkan bóyá yóò máa jẹ èlò lóṣooṣù two two thousand. tọ́tọ́ ẹgbàlé wọ́n á lẹ́gbẹ̀ẹ́ máa tàn àláwọ̀ sí kan fún two thousand lóṣù kò tọ́ lórí tó wọlé àlè àwọn afáàní pàlá máa ní àṣẹ ẹ̀hánìsì ń dákùn yà àgbàlì máa bọ́lá bẹ̀rẹ̀ lọ́sọ̀ iye tó tó ń já sí ni tó mẹ́mọ́ ẹgbà tó fi tó burú bẹ̀. a ní pẹ̀lú mọ́jẹ̀kú káàkiri fún bíbí á ní mílẹ̀ tó jẹ́ láti ó dẹ́kun mọ̀sáfà àlẹ́ àkáàkà fún iye owó tó gbẹ̀ yóò wá sí two two thousand yẹn lórí tuntun yín ọdún yẹn lórí oúnjẹ ọwọ́ àpò pé two thousand two hundred and twenty thousand ní owó ojú ẹ̀rẹ́ ajẹ́kọ́gbé àkàlódì nígbà tó ní kíni bàbá àbọ̀ kò sí ẹ̀yẹ́ lórí ọmọ láti lẹ̀ ayébọ́lẹ̀ méjì nígbà gbogbo rẹ̀ thousand owó kíni ayọ̀ ayẹlẹ́yìn àjẹ́ àlàáfíà ìtọ́jọ́ tó mọ̀ وبقلم الفصل تصفق على هذا المبلغ أحكام الأجرة ìgbẹ́lẹ̀ لا tàmílé sí òun owó ẹ̀rẹ́ àkàkọ́ orí ẹ́ àyà pé àjẹ́gbẹ́ ẹ̀rẹ́ bá tàmílé sí ọjọ́ kó ohun ọjọ́ ìfẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀lọ́gbàkọ̀ kọ́nà odindi ẹni sẹ́lẹ̀ nígbà ẹ̀lẹ́ gbà bàbọ̀ yóò rọ ara o torí pé bá tún lé kọ́nà ní pé owó olélòó náà tí ìbá tó wọlé láta fún mi haramu ló jẹ ká owó kí tún ẹgbà ní ọwọ́ mi mo dára ìjà kó wọlé torí mo lè wù yẹn ló sájà rẹ̀ náà فكان إذا قام الاتفاق بين المالك وبين المستاجر أثناء مدة الإيجار على أن يدفع المالك على أن يدفع المالك إلى المستاجر مبلغا مقابل تخليه من حق السابق بالعكس في ملك المنفعة بقية المدة فإن هذا بدل خلو جائز الشريعة ولسي أنتوني إنكتارنس أبنتورنسي àtúnrà múdàtí ìjà àtàbàjọ fẹnu kò lásìkò fẹnu ọkọ lẹnu ìgbà sí ẹnìyẹrẹ nǹkan pé aláàyẹ́ fàrùmánì ìlà ìsáàbì má bọ̀lága pẹ́ni tó ní ṣọ́ọ̀fù tán rẹ́ǹtì àbílé yóò san fún ẹ owó kan mọ̀kọ́bùlà pàtàkì alhaki ìsáàbì mọ̀bìlà ákìlì mílíkì máa fà pé bóyá nìyẹn lásìkò tí èèyàn sanwó bàbá bá lóun ní ìdígí ààyè òun ìyẹn bá fẹ́ àpọ́ọ̀tì láti kó mbẹ́ ẹ̀ńdẹ́ ní bá ní olóògbà aláwọ̀nsì kan ẹni ẹni olè ní ẹni tó nílé òkùnrin fún lẹ́hánà òkà àwùjọ́n àǹfààní ní mọ̀sáàjì ìgbèdọ̀ torí pé yóò fi kí bẹ́ẹ̀ náà lè step down wọ́n fẹ́ mọ̀ ẹ̀rọ bá lò ní step down fún tí wọ́n fẹ́ lò wọ́n náà lè béèrè aláwọ̀nsì kan ní ọwọ́ rẹ̀ náà amẹ́ta nǹkan dàbí mo dàbí ìdá mẹ́ta kò tá a jọ kẹnu kò sí bá tán wà lámì àbájá jáde láti sọ̀rọ̀ àhà sáwà ìní òfin akíni ẹ̀ àìní ẹ̀ dàrẹ́tì pé tó kúnlẹ̀ ní àwùdímúná àǹtọ̀rí ìtẹ̀jìdì tìlọ̀kọ̀ yìí àbí lọ́nà ìgbàlọ́fà àti ìrìnnú rẹ̀ ẹ̀fẹ́ wọ́tọ́ ń gbé lẹ́yìn tọdún pé ṣọ́ọ̀fún olè tó ń lò lọ ìtumọ̀ ẹni tó gbé ọtí renew contract ìlú mi bẹ ẹ̀ẹ́dẹ̀ tó jòkó ni a ní asfaw tí ga àlùfí ìdàkùnlá àláyé tó bá lálùkùnlò a ní sáàmì ẹ pé àwà nínú rẹ̀ mọ́ ọwá mẹ́kúnlé ọ̀ní ìgbàgbẹ́gbà lọ́rọ̀ ẹni yẹn àbúrò ní mo fẹ́ lo ààyè ni ẹnu àbá ẹ̀yin ló ṣe kí ni ẹ̀sán wo ni ok ìbádánù lòkò lówó tí nínú ni pé oṣù mẹ́fà gbáko níṣe kí ni nílò àbí ẹ̀rẹ́ gbádánù lòkò lówó táwọn ẹ̀rọ ìgbà àwọn ìdíkùn ìlànà oṣù mẹ́fà gbáko òní nù ẹlòmíì ni wọn lọ ẹ̀yin náà gbàgbé mẹ́tì ó náà rí rí pé bẹ́ẹ̀ ni ẹ̀ lè gbọ́ kẹ́kí tí kò tọ́ ìyẹn pé kárí pé ẹni yẹn ní kọ́ kúrò tó fẹ́ lò ó tí wọ́n lẹ́sẹ̀ fẹ́ step down tó bá ẹgbẹ́ tí nínú àwọn owó òsì ìgbẹ́ ẹni òkú níye kan o olóòmọ tó fẹ́ fàyè ẹ̀sẹ̀ àbí àyọ̀ lásìkò tí olówó lẹ̀ tí wọ́n ní táìmù lẹ̀ bóyá tó bá sanwó ẹ̀fún ẹ padà nílé tó sán mi. torí pé kò sí láìsí fún láńlọ́ọ̀dù àbẹ́ńtórí ìdìbò fún yẹn kéèyàn lóru kan tó tù mẹ́jọ ó ní lèrè kọ jáde kódà tó gbówó ẹni ẹ lọ́wọ́ torí àlè bẹ̀rẹ̀ ìkíni ẹ̀jẹ̀ tó bá tẹ̀ wá pé jọ́dá kan máa lọ mo fẹ́ lo bí ni tó bá kó yẹ náà tó lè béèrè owó mi lọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ ní lálọ́ọ̀dù tó tún gbówó lọ́wọ́ tani lálọ́ọ̀dù tó bá wá lo lé fún wa ní òun fẹ́ lo bẹ̀rù wọn ni àwọn kòtò mẹ́fà kan dídé gíní nílò sí ìgbéyẹn lóko fún un eléyìí nù sí agbọ̀dọ̀ lóyìn lè anagimá lè ka àhàkù bìbélì bìbí ìbára sí lọ́ọ̀yà àkùnrin mùsáàdì torípé tó ní nǹkan ló lẹ́tọ̀ọ́ sí nǹkan rẹ̀ lẹ́yìn ìgbà tí a kù ti wọ àlùmọ̀sáàdì ló bá tuntun ẹni tó ayà nǹkan mo tó kàn ká sí ìdílé pé àwọn nǹkan kan wà tí òsè lè yàn fún lọ́sọ̀tàn òru kan onínà ló dín owó fẹ́ pé yóò jẹ́ ìlànà gbogbo tí olùgbé yára kúrò tó bá dọ́dọ̀ adájọ́ fún fún ní iye iye àsìkò kan fẹ́ àti nígbó ní ọ̀sán wo àsìkò ń kó. àyà ìfẹ́ dáná ló múra bá àwọn oṣù mẹ́ta kan àbídáná ló tilẹ̀ fún mọ́lé tí ó lọ àbídáná ló ta ọdún kan nítorí ò lẹ́yìn ìgbà ẹni ní ìdí ò ìdí ò bá mi náà ní ìparí ẹni ìrà sáfàtì pa bẹ́ẹ̀nẹ̀ ní mùsáàdì àwọ̀ ọ̀bẹ́ẹ̀nẹ̀ ní mùsáàdì ìgbèlè ẹni tó kọ́ ayà lọ́sẹ̀ àbẹ́sẹ̀ ní ìsìnká fún àtẹ́ni tó fẹ́ ayà rẹ̀ tó jẹ́ tuntun fáyé wọ́n bá jọ ní fẹ́lẹ́kò àtúná amúdàtò ìdára sí ara àtànáṣù lè mẹ́mbà kí yàtọ̀ múdàtò láti pẹ́ńtó tó wà mẹ́ pé ó lè sì sọ fún wọ́n lè sì sọ fún lọ́dún márùn-ún sí lọ́dún méjì ẹ̀ka wọn ní ìdí àrètí ẹnu ọdún lọ àbí sọ́ọ̀bù yìí àbí lẹ́yìn. wọ́n ní tó bá fẹ́ dà fún lè fọ́ àmọ́bùlà bẹ̀rẹ̀ bá ìdí alẹ́kùn kíkẹ́rà ti dàwọ̀ ìyá tó ti fi iye tí wọ́n san láti ògbó oṣù mẹ́fà lẹ́fà ní abóyọ́ ọdún ni tó ń wá sí ìkànnì bóyá tó two hundred ní òun ṣe ní òun gbàdúrà two fifty òní ìlú ìfẹ́ dà fún ẹ. فإن بدل القلوب هذا جائز الشريعة أن ينتظر يسوع ما مراءات مقتضى أصل الإجارة المضرب بين المالك والمصادر الأول أي نظر المجمع àdéhùn àti ìtakókó tí ẹni tó rẹ́ǹtì ẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn tó nífẹ̀ẹ́ lónílé ní ẹ̀lọ́gbọ́dọ̀ pé fún ẹni yẹn o wọ́n ní mo fẹ́ kí wọ́n fi àyè ní sábìté sábìté lẹ́kùrì lẹ́kùrì mọ́mọ́ yọ fún agbowó lọ́yẹ̀ ní ẹgbẹ́ nìkan ní tó sọ̀rọ̀ àdéhùn tẹ́ni ẹ̀dẹ̀ ló ti lọ àlóbi lórí ẹni tí wọ́n fẹ́ gbé fún mi ẹni ló fẹ́ fún ilé yóò gbé bẹ́ẹ̀ lómi ẹni yóò gbé kẹsí lánàá ọdún fẹ́ ilé yìí tí ò bá wọn ni. bákan náà ó ní pé wọ́n ní àwọn ẹni tó ní gbọ́dọ̀ mọ́ ẹni tó ní gbọ́dọ̀ gẹ́gẹ́ gbọ́dọ̀ mọ́ ẹ̀kọ́ gbogbo eléyìí nínú tí agbọ́dọ̀ sọ ni ẹlòmíràn kẹrin ní wọn wá ní tí òun gbé yóò kàn sí yóò kàn ní kó lọ abẹ kúrò kó mọ wá sùn sọmọ yìí jù àkọọ́rẹ́ òun ni òun kàn lọ́jọ́ kan àní oró wọn kó di bí ẹlòmíràn síbẹ̀ ni ọ̀nà tó pé wà á tẹ̀lé kẹlẹ́ jọ ní ìsàkókò ìjà òun tẹ̀lé sọ fún síbẹ̀ tó sì ìjọba tẹ̀lé nínú èsì ẹni tó rẹ̀ǹtẹ̀ lákòókò ẹ̀ lóde gẹ́gẹ́ kò lè fi rẹ́ǹtì torí pé bí ọjà náà ní sẹ́yìn ò bá ní èyí ṣe kí ni èyí ta ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ àfa àti omi lórí ìpè tí ẹni tó ní àkọ́kọ́ bá mọ̀ sí tó jẹ́ pé lásìkò tó wẹ́ ni ẹni kí ni tó tẹ́kù ni kò ní tó burú mẹ́ bó o rẹ̀ ló kù mẹ́rin ìlú wa pẹ̀lú ó tó mẹ́rin bá pé kẹ́ni tó ní nǹkan kó lè kí ni kó gba nǹkan padà torí tó á padà sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ẹni tí ó ní ìyẹn ló bá ká ẹgbẹ́ nìkan lọ ilé ẹ̀sán ní ìfẹ́fẹ́ lómi kó wá bẹ́ẹ̀ kò fowó mọ́ lọ́wọ́ mo lọ bẹ ẹni tó ní pé ẹni ìkọ́ ara ti àmì ìyẹn jọ ti ákìtì yẹn ìgbà tó yẹn ní ọ̀sán bá dá tukù lóhùn o ìgbà tó wẹ̀ ẹ̀kẹ́kù tó wá mélòó mi wá tó ti jẹ́ ìmọ̀ ti ẹni tó lé tó ní ìdùnnú wà tó wọ tiẹ̀ ní ẹ̀sẹ̀ ti ń lọ tó bá lọ́ọ́ yóò dẹ̀ tó lọ bẹ́ẹ̀ ni òde pé ní yóò wá rí ní ni pé àgbàdo yẹn ti ń kúrò mo yẹ kábàá ìwà kan ọmọ ìgbélé lọ fún wọn bí ti bá pàbó onílé létí ní kó sọ̀rọ̀ tí ò ní gbowó gẹ́ẹ̀sì tí ò ní ṣe kíní kamọ́ òun bá gba bọ́dẹ̀ ní lọ́tọ̀ bá gbowó yẹn a kúlú àbúwálà kò bẹ́ẹ̀ náà kò tẹ̀lé bá a kò ẹ̀ lọ́nà ìbàjẹ́ ara àjẹ́wó lọ́nà ìbàjẹ́ òun lè lé ìkọ́nà bàtà kó sànù àkóso àlékún àgbóyè ìsìn fún wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين